Ní ó ṣẹ̀rẹ̀ financial responsibility pẹ̀lú ìyàwó rẹ̀. Ìpátọ̀ bí a ọmọ náà wọ̀ wà àlọ́gbàgbò ẹ̀bí á sí ọkọ́ ra pampers ọkọ̀ àtàyàwó ní ìgbọ́ ìkan tí wọ́n fi mọ́tẹ́ pé ọmọ ni ó àtìkẹ́ sí yàmù ọmọ ìdàtẹ́kẹ́ pé ọmọ ọmọ wọn ọ̀kẹ́ Alhamdulillah, salatu wassalamu ala hmm. ah, Lórí pressure aláwọ̀kọ́ ẹni tí ó ń ṣe responsibility pẹ̀lú ìyàwó ẹ̀ èyí ká gbọ́ yé báyìí ọkùnrin ọlọ́run ti ṣe olórí ilé òun náà ni ó sì gbé responsibility pọ̀ kìí ṣe tá à ń wí ni kóbìnrin ò lè assist ẹ̀ lórí ẹ̀rù àní haram ni o bọ̀ sí ń jọ́ bá ti ń sọ wípé wájìbù ní lórí obìnrin kó ṣe lásọ pé náà ṣẹ̀rẹ́ ọ̀sọ̀bẹ̀ ṣẹgbọ́n mi yé kìí ṣe wájìbì lórí obìnrin ẹ̀tọ́ ọkùnrin ni kó ṣe ní dédé ìwúwá sí lágbára mọ́ ìjọ tó bìnrin tó bá wá ọfà àbí mẹ́jọ gbọ́ra wọn yé pé náà máa àṣìṣì rẹ̀ àbí pẹ̀lú bí nǹkan ṣe wà jájọ máa gbé àkọ́ pé àwọn ọmọ ni ò àmọ́ kí ọkùnrin ọlọ́run gbogbo wa láti rí ó ń kálukú náà máa bí lù ṣe rí irú nǹkan yẹn bẹ́yàn bá ti jòkó tí jú ní máa affect the freedom ọkùnrin náà àníjọ́ ìlà àwọn ọkùnrin pàtàkì máa fẹ́ kó ti aya nígbà tó yẹ pé nísìn àwọn obìnrin irú obìnrin tí máa ń ṣe bẹ́ẹ̀ kọ́ òun ṣe fọ́dùlù ni fọ́dùlù ló ṣe fọ́kùnrin yẹn so kọ́kùnrin náà sì kà á sí so ibi tí wà láti ni pé ẹni tí wọ́n wá ń gbé kò sẹ́ni ibi táwọn obìnrin ti máa wá ń ni pé kọkùnrin wá lóun fẹ́ fẹ́yàwó mi yíwa ní àà no àà fẹ́yàwó mi báwo ní gún oró mi gan yẹjú mọ́ mọ́ gbé mi níjọ́ ọlọ́kùnrin wà gbá ah, náà tí mo lágbára mọ́ jẹ́ mi ṣẹ́gbọ́n bá lè wìdí ọ̀rẹ́ pápátá yóò wà mọ́dé ibi tóun ṣe mọ́ tó bá wá látọkàn obìnrin bẹ̀ tọkùnrin bí náà sí wà pé ah, no problem òun mọ̀ kó ní ni àbí mo ṣetán láti bọ̀ ṣe ẹ má jẹ́ ká tì sí wọn lọ́rùn ọlọ́run bó tì sí wọn lọ́rùn ṣùgbọ́n a sọ pé àrọ́ mọ̀ ní kóbìnrin àti tòbí ẹni wọ́n jì àtànra wa gbogbo àrọ̀ lájọ gbé kò sẹ́ni ìrìnà tó sọ pé ìyàwó òun mọ̀ àti tò ìmọ̀ àwọn obìnrin mi ò ẹ wọ́n tí mo sọ bẹ́ẹ̀ bọ́ńkálukú bá worú àwọn aṣọ tí ń rí lára àwọn ọmọ rẹ̀ àrí ìwọ́n náà sáà pé ah, owó ìfún olówó aṣọ yìí oṣù orúbàtà fọ́mọ rẹ̀ ń wọ́ Eh, wọ́n tún rí pé wọ́n tún ní àà ìwọ̀lẹ̀ tó ti ránkà ilé ìwọ̀n náà pé wọ́n ń gbọ́rọ̀ gbé ní ọwá ní ṣe bí owó ọ̀bẹ̀ tí ń fún ọ náà ni ah, ah, ah, owó ọ̀bẹ̀ ló pè hmm? so àwọn obìnrin máa àti sọ wọn náà tó sọ ṣùgbọ́n kọkùnrin mọ́ sense of entitlement lásọ ṣe lórí wọn eh, ọlọ́ngbélé bóbìnrin obìnrin ẹ̀dàkùn kọkùnrin má ní sílẹ̀ bí pé òun kẹ̀kà ti ṣe tó fún ìyàwó hmm, ọlọ́run bá kàn fi ìyàwó yẹn kọ́ ó fi bò láti rí so advice sọ fọ́kùnrin yẹn ò nìyẹn kó má sọ ọ́ di pé wájìbù ni lórí obìnrin ẹ̀ then kóhun náà má sì gé sense of entitlement ó gbé òde pé yóò padà gbà yóò fi pé òun kẹ̀kà ti ṣe bẹ́ẹ̀ fóun ṣe tó lè lórí kó máa rántí gbogbo ìgbà pé fọ́dùlù ni obìnrin yẹn ń ṣe fóun òun lòun sì tọ́ láti fọ́dùlù fún obìnrin ó sì wá appreciate ẹ̀fún kọ́nà bó sọ̀rọ̀ ah, ọlọ́run lórí a mà pé nítà fún yóò ká tẹni àmọ́lọ́ọ̀bá yóò ṣe ẹ̀hẹ́n ó ti tán obìnrin òfẹ́ jù bá nù àmọ́jọ́ tó bá ti ṣe tẹ́ bá fi jà yóò fi hàn ẹ́ torí ẹlẹ́bìí nìsín anybody tó bá ti fẹ́yàwó yóò máa dín wí èyí san gbèsè obìnrin tán ẹgbọ́ yóò kọ́ yóò kọ́ yóò kọ́ yóò kọ́ pé owó yìí ti wá di wọ́n kí sáàmù bá ń kọ́ ẹjọ́ tààrí bá gúnrégé yóò pààyẹ rẹ yóò fi mo ti pa kí láti ẹ̀rẹ́ wọ̀tí mú tún bẹ́ẹ̀ rí ti títí tó ń wọ kí nìyàn pé láwọn ọmọ ọlọ́mọ púpọ̀ ẹ̀ẹ̀ẹ̀ ọ̀ní tó bá ní gambling lọ́mọ àdúrà náà láàmà ṣe oríṣẹ́ rí nǹkan tí àwùjọ wa wọ́n expose agbára èèyàn nìkan ò ká ẹ̀dàkùn tí ó lọ kò sẹ́nì kẹta tí èèyàn gbọ́dọ̀ dànù lásìkò tá a wà yìí bẹ bá dànù ẹ̀ dànù fún gbóyìn ẹgbọ́ àwọn kan tí wọ́n hàn tí ó tó fi wọ́ọ̀dù sí ní ó fẹ́ jẹ́ ẹ̀tọ́lọ́n bá bá ti bẹ́ẹ̀ fún ọwọ́ kan sàdúrà gbogbo àwọn ìbàdá kìí ẹ̀kọ́ ìmọ̀ ń jẹ́ kọ́kàn kí ni kó má kó rọ̀ kí má lè òfin kan ọ̀ká sì fún wọn sọ̀pọ̀tì ká má fi yọ wọn àkòrí tó kọjá nǹkan tí ṣe advice rẹ̀ láwọn a ti sọ kí ìyàwó lè ṣe ọkọ òfin nífẹ̀ẹ́ na one ó ní pé kóbìnrin kọ́kọ́ mọ̀ pé kọ́kọ́ kó wá submissive afọkùnrin tí ó bá ṣe dáadáa nìkan ni obìnrin ogun ríra jìdà tí ó láìkẹ̀. ìwọ́sẹ́rí èyíùn gẹ́gẹ́ ń tọ́ọ̀kì ìtọ́kùnrin fi jọ́kùnrin ni kọ́kọ́ gbà pé kódà tó bá ní contrary opinion òṣètọ́ láti farabalẹ̀ nípa ẹ̀kan agbómiyé submissive one ọkùnrin fẹ́ràn rẹ̀ lẹ́yìn ìgbà náà kọ wá wá èwo ni love language ọkọ rẹ̀ nínú àwọn ìta dákọ yìí ìwọ́n ló òun ni ó mọ̀ wájú

òyìn náà ló mọ̀ sí tó bá ti ṣe constantly òun bọ̀ ń bá jẹ ẹ̀nà pẹ̀lú ìfẹ́ láwọn ọgbọ̀gbọ́ ọ̀pẹ́ kí ni kó ṣe tọ́ ọlọ́run bá sọ fún wa wọ́n ni wallati takhafuna nushuzahunna àwọn tẹ́ bá ń wò pé àìmọ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu yìí àfẹ́ ìyàwó mọ́ mi lọ́wọ́ yìí ó lè lídì sí ìgbẹ̀yìn tí ó dá fa'idhuhunna ẹ̀ṣíwá àṣìṣún wahjuruhunna fil madaji èyàn ló dì níbi ìgbé ṣẹ́rí ìgbà mí bẹ̀ẹ́ wò pé ṣé kinní kan ló fa ìmọ̀gbọ́rọ̀ yìí tó bá níyàwó tó ṣe pé nígbàtí nǹkan dúró dáadáa tí ò tí sí crisis tí ò tí sí wàhálà ó ń gbọ́rọ̀ sí ọlẹ́nu wo pé bóyá kinní kan ló mú tí ò fi gbọ́rọ̀ sí ọlẹ́nu obìnrin mí bẹ̀ẹ́ máa ń gbọ́rọ̀ sọkọ rẹ̀ lọ́rùn lájọ tọkọ rẹ̀ ti fẹ́ yàwó kejì báyìí ó ti fẹ́ yàwó mọ́ lọ́wọ́ ní ìwọ náà wà tájẹ́sì nǹkan tí ó múnú rẹ̀ dùn náà wọn kan tàà dákọ̀ ó fẹ́ fi tráì rẹ̀ òkú sọ ọmọlúàbí ọmọlúàbí èèyàn lẹ́ntẹ́ tí bá ṣe dáadáa sí ó máa ń slave ọmọlúàbí èèyàn lẹ́ntẹ́ pé ní ìṣẹ́ bá ṣe dáadáa sí yóò sọ dẹ̀rú pé ah ẹni yìí ṣe dáadáa sí kọjá ti máa ṣe báyìí tó bá yẹ pé ọmọlúàbí bá ní ó àwọn obìnrin máa ń fẹ́ kó èèyàn ṣó dáadáa sọmọ táwọn bá bí tó bá rí pé tó bá ti ṣe sí ó ń change sí dáadáa tí ó continue lè lórí bọ́ tó bá tó wá ṣe dáadáa sínà torí pé ah, eléyìí ti ya pàlìkà ẹ́ débi pé ọkàn rẹ̀ ti lé pé kọ́lá dáadáa gan sọ́fìn ọkàn ẹ̀ wọ́n bá sọ̀rọ̀ ah, kí ló dé tó náà ṣe mánéjì yóò wọ ọmọ ni ẹ́ tó bá kan àgbígbà ẹ̀ kò wúlò ah, náà kí ló tó wù ọmọ tó bá lè sọ̀rọ̀ ẹ̀ sọ tí ó bá ṣe wẹn tí ó fẹ́ jọ rẹ̀ sùn jẹ́ kó dé lẹ́fù hakamomin alihi wa hakamomin alihi ẹ̀fún sútúrà iná rọ̀ ẹ̀hẹ́n ó ṣe pé irú nǹkan tí ó bá lè sọ fún ọkọ́ sọ fáwọn èèyàn tí ó bá sọ pé nǹkan bá ìgbẹ̀gà ló ṣe fún mi wọ́n tẹ́lẹ̀ padà wá rí pé ah, tó wẹ́rẹ́ iṣẹ́ náà kò ṣe Yeah. Yeah. Ẹni tó wá ń bèèrè pé lóṣù oṣù àti ní ẹ̀rẹ́ tí òun máa mú ọ̀rọ̀ dáadáa ní ọ̀rọ̀ àkébí. Bẹ́ẹ̀. Ọjọ́ ìjọ́ ìbọ̀ ní bèèrè tó ń bèèrè rẹ̀ sí ìgbà ìrìn ló wà ní ara dáadáa ní ọ̀rọ̀. Ó tọ́ tó bá ṣe yí pé ọkùnrin ẹ̀ bá ní mìíntẹ̀. Ẹgbọ́n tó bá ní mìíntẹ̀ tó bá ní mìíntẹ̀ kò sọ pé lákùnmọ́ bínú dédé ibi tá alágbára máa nì àmọ́ bọ́lọ̀ bá yókó jù báyìí náà lọ kọ́ èmi náà fi ilé iṣẹ́ mọ́ tó fà tí àfilè ráìtẹ̀ ọf ṣẹ́ríkẹ́yìn rẹ̀ oúnjẹ sílé ó ra sọ sóbìnrin lọ́rùn kó ṣe kí nìyàn kan àwọn kí nìyàn kan bẹ táwọn obìnrin máa ń dá ṣe fúnra wọn tí wọ́n fẹ́ sọ àwọn kí nìyàn bẹ tó máa fẹ́ tó máa ń ṣe fáwọn ọmọ wọn tí wọ́n fẹ́ sọ pé káwọn ó béèrè ẹ́ inú owó díẹ̀ díẹ̀ tẹ́ fún un pé bá ń fún lọ́kùnrin yóò fi yóò fi sọ pé ọkùnrin ẹ́ wọ́n láti ṣe ẹgbẹ́ fún lẹ́zàmpù especially tó bá bímọ obìnrin hmm? obìnrin ó fẹ́ kó sọ pé nísìn pé wọ́n lè máa máa ń gbà tàbá fẹ́ ra páàdì ṣùgbọ́n wọ́n fẹ́ ra páǹtì fọ́mọ obìnrin àwọn akẹ́kẹ̀ẹ́ mẹ́ta obìnrin máa ń wò pé ah yóò tóun bá ti dé tàbá yìí tóun ò bá ṣe yóò jẹ káwọn ọmọ àwọn look inferior obìnrin dáadáa bẹ bá fún lówó gan ara àwọn ọmọ rẹ̀ náà lónà ẹgbọ́n tó bá ikọ́lọ̀ bá bóyàn láti rí èyí ṣe nǹkan tẹ́yàn sọ pé àà ah, náà ìrìngbà tí mo ti fún olóúnjẹ ẹ́ ọgbẹ́yàn bá ní ọgbẹ́yàn bá ní kéyàn sọ fún ọ̀nà tó dágbé ọlọ́run bá sílé ẹ̀rọ ní ẹ̀sà àjámọ̀ báyìí kí nǹkan rọrùn Ẹ̀kílẹ̀ kò ìjọ ah, lẹ́tọ̀ yóò ṣe kí ti bá àfihàn tó ń so obìnrin tó wà nílé ọkọ kí ló dé ah. ẹ̀fẹ́lẹ̀kọ́ pàdàkọ́ máa ṣe ìdàgà lọ́wọ́ hmm? hmm? tààrí ìdùn wọn lálẹ́ máa ṣe lọ́rún lálẹ́ ṣe Onígbèrè wọ́n ti gbé ẹ̀yẹ̀ ìbò ẹni tó wá ṣe díẹ̀ nìyẹn wọ́n pè òun lọ ní ọmọ yìí rẹ́bílẹ̀dì yìí nìyẹn bí ẹni tó ẹni bẹ́ẹ̀ ó lè yọ ìgbó mi lágbájá rẹ̀ ọmọ tó wà lọ́wọ́ yìí kò lè yọjú tí ò bá ti níyàwó tó bá yọjú yóò jẹ òkò àbí kó jẹ igba tí ò bá ti fẹ́ yàwó tó bá yọjú yóò jẹ igba 100 tó bá ti lọ́kọ bá níyàwó yóò ájú lókò fà yọjú báwò kó o tó lè kílẹ̀mù pé wà ló lọ ọmọ ó gbọ́dọ̀ lè sọ pé wà ló níyàwó jẹ́rìánù tọ́ wá fọwọ́ mú kan tí wọ́n jẹ́ kí ni èyí náà ni kó mọ́ sọ̀rọ̀ ní ọgbọ̀rọ̀ fún yọjú bàbá kánà kí lóòdó yọjú fún àtàwò òbí ọnù ṣẹ̀rẹ́ àní pé ṣé wọ́n lò níyàwó wọ́n ni èmi kọ́ ẹ̀yìn ilẹ̀ náà lọ ẹnìbọ̀ tó bá fẹ́ prúfọ̀ ọmọ nínú ṣẹ̀ríà kò sọ́nà kankan tẹ́

àmọ́ pẹ́ nìkan ló níyàwó ìwọ́ aníwọ̀lú ìwọ́ lọ ọmọ <laughs> òkè ló fòlò òkú náà ok ẹgbọ́n Àwọn ọmọ ah, ah, ní

bánàbíjì sọ tó ipé kò sí sóbẹ̀ ètí èṣe àrísọ̀tọ́lá ń sọ anábí lóòrùn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló wà nù ná ọ́nìkí ló dé ó ní èé torí pé ó bóbìnrin ló ṣe dáadáa sí fún yíẹ̀ níjọ́ tó bá ti bínú sí ọba yìí wọ́ọ̀dù rẹ̀ ní wallahi mọ́rọ̀ ẹ̀tù mi ń kàkọ́ ò rí orí kan lára rẹ̀ ashir wọ́n máa ń dì náà ìdẹ̀ra tí bá ti fún wọn wọ̀yẹ̀kún àṣír bẹ́yàn bá bá wọn lò dáadáa jẹ́ lọ́kọ́ opposite wọn fi ẹ̀sán kò tó bẹ̀rẹ̀ tí è ṣe ẹ̀sá ìbá ti ń bínú ẹwọ́ lè máa fi ń sẹ́ ìláwọ́tí mọ̀ ń gbígbà àwọn èèyàn mú ní ọ̀dọ̀ obìnrin sẹ́ ọfẹ́ bọ́ ọ̀rọ̀ yóò sọ pé mi ò rí orí kankan ọkọ̀lọpàá àti eyín mọ́gà náà so e obìnrin ló kan nìyẹn but sharing tó kàn wà náà ní pẹ́ dákan obìnrin náà nídìí ká appreciate ẹ̀ ká sì má fojú kéré róòlù kálukú ó wà very important ká sọ ẹwù kìíní ìwò ṣẹ́ rárá nǹkan tí máa ń dá under stress ẹ̀yẹ pé lẹ́gbàá mú ọkọ̀ jáde lọ́tàrọ nǹkan wá gbóná ó ṣe wàhálà lọ owó òun jẹ́ ìdẹ́ni rẹ̀ wàhálà nǹkan sẹ́fẹ́ owó sọ pé ha wàhálà tí mo ti báyìí bá dẹ́rẹ́ kan máa gbé mi gẹ́gẹ́ ni owó ọmọ tí ìyàwó jẹ náà ìdílé kóhun tó dé ẹgbọ́ ìyàwó náà ti wò pé láti ìgbà tó ń ṣe ọmọ ó bí ó ti kílẹ̀ pé tí mi náà bá dé báyìí kẹ́kẹ́ mọ́ta omi ò kán gbé mi sórí ẹsẹ̀ báyìí ni láti jọ wo ọbí gbọ́ òun jọ ṣe wàhálà ọkọ wa délé ó kanlẹ̀kùn báyìí bóyó kọlù obìnrin òjìdè gbọ́ tẹ́mọ̀ píkẹ́yàn píkẹ́yàn tó wọlé ẹnu kẹ́kẹ́kẹ́ ohun tó bá ṣe pípí irú àgbákùnrin lẹ́yìn wọ́n fẹ́ jẹ́bẹ̀ èyí ṣe wọ́n làwọ́ fún látàárọ̀ ẹgbẹ́ ìwọ́ ti kàlámù ẹ̀tẹ̀ yóò ní kí ni wà ló ṣìwò ló ṣe látàárọ̀ yóò ṣe wàhálà sẹ́kì ṣe tí ìbọn lè kí lè ń ṣe wọ́n mọ́ lọ kí wọ́n kẹ́ pẹ̀lú ẹ̀rọ kò bá kú ọ fẹ́ bìlítù tiẹ̀ tó kó ń kálukú náà kó má bìlítù tẹ́lẹ̀ kejì ẹ jẹ́ ká appreciate ìfàpáwà kọ́lá ń ṣe kò sọ pé bá kò lè báwọn tí wọ́n ń ṣe ọlọ́run bó ṣe ń gáàdì gbogbo wa yóò tún lè wa ṣe yóò jábáyọ̀ náà ọlọ́run pàdé gbogbo táàtò lọ́kọ́ ṣe ọlọ́run kò sí fún wa gbogbo táwọn ìyàwó wa náà fi yọ̀nà ọlọ́run